afáwa tí wọ́n ṣe lẹ́tọ̀ fún aláàárọ̀ sọ̀rọ̀ nípa pé kéèyàn fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí ní ọmọ ìyá rẹ̀ bí a kò sọ pé my brother or my sister tó dẹ́ yẹ pé kò kìí ṣe mùsùlùmí wípé òun máa ń sábà sọ fún níbọ̀ òun àwọn ọmọ ẹ̀ wọ́n máa sọ pé àwọn ọmọ mi tí wọ́n kìí ṣe ṣe mùsùlùmí kódà báyìí mo bá fẹ́ ọmọ yìí ó ṣe báyìí ó ṣe báyìí mọ̀nà àwọn ọmọ mi ṣe báyìí ṣe báyìí ẹni tó ń bá sọ ẹ ti gbọ́ ohun yẹn bẹ́ẹ̀ wípé ṣé nǹkan yẹn ṣé nǹkan tí ó bá mu. naam alhamdulilah wa salatu wa salamu ala rasulillah wa baad. kò sí nǹkan tí ó burú tí a bá lù bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kéèyàn avoid yẹn òun ni nǹkan tí ó fini lẹ́mìí balẹ̀ torí pé tá a bá wò àṣà alárúbáwá generally òun ni pé àwọn náà máa ń lóru gbólóhùn bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ẹni tó kéré sí wọn dáadáa wọn á pè ní ìrẹ́ ọmọ mi ìgádìí nádọ́ nípa ikú bí ṣe ẹni yẹn ni mùsùlùmí ni àbí kò ń ṣe mùsùlùmí bákan náà lórí tí wọ́n ṣe dálàyé fún wa nípa ah, my brother àbí kéèyàn ní ọmọ ìyá mi wọ́n yan fún wa tó bá ṣe wípé ìjẹ́bí so wá pọ̀ so ìyẹn clear òun ni wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn èèyàn anábì Nuh alayhi salatu wassalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ ò pa wá pọ̀ irú ní sí Nàìjíríà táwa yìí ní sí ibo wà àti yorùbá tábà wò yẹn sìn ó jìnnà tábà sọ pé àpàdé ni a lọ pàdé lọ́dọ̀ anabi adam alayhi salatu wa salam so yóò jìnnà ṣùgbọ́n tó yẹ kó kì í ẹ̀jẹ̀ ni a lò fún ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa wípé so eléyìí náà tí a bá avoid yẹ ó bẹ́ta ṣùgbọ́n tá a bá lò ó kò sí nǹkan tó burú mbẹ wallahu alam. second question tí afọyípe ẹni tó kọ pé àgbọ̀yé àwọn tí wọ́n gbé ìbò ti bá wa tù wọ́n ní ìbéèrè tẹ́lẹ̀ yẹn bí ìrìn pé àwọn ìyàwó méjì tó jẹ́ pọ̀ kọ̀ọ̀kan náà ló fẹ́ wọn ṣùgbọ́n àwọn méjèèjì máa ń hùwà bíi ẹni tí ò tẹ̀ mọ́ra wọn rí àbí kán máa ṣe yánmọ̀yánmọ́ síra wọn débò pé ẹ̀ẹ́fẹ́ tẹ̀ lè mọ̀ wípé ọkọ kan náà ni ó fẹ́ wọn ṣé kódà kíkí gan lè máa kiri àwọn tán bá pàdé ara wọn sọ pé ṣé lẹ́yìn náà ṣé kìí ṣe kí wọ́n já okùn ìjọmọ ìyá Islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn afáwa bá wa sọ ní àárọ̀. wasalaatu wasalaamu ala rasulillah abaji àkọ́kọ́ ntí àlè rígbádánù òní pé owó láàrin àwọn obìnrin ó sì máa máa bẹ náà hatta láàrin àwọn azuwájú nàbí yìí sallallahu alayhi wa sallam àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam èèyàn rí àwọn ìjẹ owó tó ṣẹlẹ̀ láàrin wọn tó ló jẹ́ pé kò ń ṣe gbogbo nǹkan ní tó bá ń lọ láàrin àwọn obìnrin ọkùnrin tó níyàwó méjì kò ń ṣe gbogbo tó bá ń lọ láàrin àwọn ìyàwó ẹ̀ náà ni ó máa dá sí so ìmí òun náà sọ júnú pàtàkì lọ tó bá ṣe pé wọ́n ń gbébi tó jìnnà síra wọn ṣùgbọ́n kó o kó ń fẹ́ kí wọ́n rẹ́ ní gbogbo ọ̀nà ó ń look fún impossibility torí wípé tí ìbá máa ṣẹlẹ̀ ní yóò ṣẹlẹ̀ láàrin àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọlọ́ jẹ́ pé àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe ń bẹ ní ẹgbàá wa parties méjì ni wọ́n Aisha òun àtàwọn kan jọ wà ní sáìdì kan bẹ́ẹ̀ ni Zainab àtàwọn kan náà jọ wà ní sáìdì kan kò ń ṣe pé wọ́n ń bára wọn jà ṣùgbọ́n kálukú fì sọ́dọ̀ ara wọn jura wọn lọ then àwọn iṣẹ́ obìnrin yóò máa wálẹ̀ kọ̀ọ̀kan èyí tí wọn bá ti rí pé ó fẹ́ get out of hand ibi tí yóò ti kọ́ mi nìyẹn láti bá wọn dá sí i pé eléyìí àṣejù ti fẹ́ wà ń bẹ̀ mo rò pé point yẹn clear so ká expect wípé kò ní sí issue rárá ni kò possible kò possible ẹni tí ò bá fẹ́ ṣí rí issue rárá láàrin àwọn ìyàwó ẹ kó má fẹ́ yàwó kejì àti sẹ́ni yẹn ni kò lágbára àti fẹ́yàwó méjì torí pé àwọn ọmọ tá a bí gan ṣé wọn kì í ní issue láàrin ara wọn ni wọ́n ní ìṣù láàrin ara wọn tó gbẹ́jẹ́ pé ìyá kan bàbá kan náà ló bí àwọn ọmọ yẹn ẹ sì máa rí pé kí ni wọ́n á bára wọn jà ẹ̀ dá wọn dá sí náà ni so the same thing náà ni ẹni tó fẹ́ yàwó méjì àbí mẹ́ta àwọn issues díẹ̀ díẹ̀ ó máa wà ṣùgbọ́n tó bá ti fẹ́ di pé nǹkan yẹn ń get out of hand tó ń kọjá ẹni tí ẹ̀sìn fi ojú fò ibẹ̀ láti ṣe kí láti dá sí. now kíyàwó méjì torí pé kò sí tó ń jẹ́ ìyálé ìyàwó nínú Islam èèyàn kan ní ìyálé èèyàn kan ní ìyàwó àṣà Yorùbá nìyẹn ìyàwó tó kọ́kọ́ fẹ́ ìyàwó ni èyí tí o fẹ́ sí kejì ìyàwó ni tabawo lápèjúwe ummu salama radiyallahu anha àbí sauda kamu sauda radiyallahu anha lára àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tó ìyàwó Aisha radiyallahu anha ó tó bí lọ́mọ dáadáa ṣùgbọ́n àwọn méjèèjì káàmpù kan náà jọ wà nínú àwọn káàmpù méjì táwọn ìyàwó àdúsọ̀lá àtàntàn pín sí. ó dẹ̀ sọ ojú wọ́lẹ̀ fún un gan débi wípé òun gangan mọ̀ pé ànábìsọ̀lá àtàlá nífẹ̀ẹ́ Aisha ju gbogbo àwọn ìyàwó tó kù lọ lẹ́yìn Khadija radiyallahu anha tó ti jáde láyé òun làǹdàbì tún nífẹ̀ẹ́ sí ló nífẹ̀ẹ́ sí ju Aisha lọ ṣùgbọ́n sáwọ́dá tó tó Aisha bí lọ́mọ ó mọ̀ pé anabi sọlá sọlá nífẹ̀ẹ́ Aisha jòun lọ débi pé ńgbà tó dé lẹ́bù kan tó náà rí pé èyí tí ọkọ máa ń gbádùn lára obìnrin anabi ò lè gbádùn ẹ̀ lára àwọn ọmọ fúnra rẹ̀ ló sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run bá ọjọ́ tẹ ẹ máa ń wá sùn sọ́dọ̀ mi mo fún Aisha ẹ máa lọ sùn sọ́dọ̀ Aisha radiyallahu anha so ìyẹn tún jẹ́ káyíṣà tún nífẹ̀ẹ́ rẹ̀ sí <laughs> so kí la fẹ́ lò ń délé yìí òun ni wípé kò sí tó ń jẹ́ ìyàwó ìyálé ìtọ́kàn pàtàkì ni pé ìwọ kí o jẹ́ ìyàwó lọ́dọ̀ ọkọ mọ ráìtì yẹ ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń rí láwọn problems tó ń ṣẹlẹ̀ láwọn ilé káàkiri àìmọ ráìtì yẹn àti ojúṣe yẹn òun ló bí ọ̀pọ̀lọpọ̀ conflict tó ń ṣẹlẹ̀ nílé ọ̀pọ̀lọpọ̀ wa ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní àwọn àfáà tí ó bá wa sojú abẹ́ ń kó gẹ́bí tí mo sọ lẹ́ẹ̀kan àfáà mi tí ó bá ṣe wá àti yóò mọ̀ fọ́ ra obìnrin lórí ni yóò mọ̀ fọ́ ra wọn lórí débi pé obìnrin ni ó fẹ́ wí kó wù ú kúrò ní ọkọ kó lọ fẹ́ àfáà yẹn níbi tí àfáà mi ti ẹnu ẹ dùn dé ṣùgbọ́n tẹ bá wo ẹ̀ẹ̀kan rẹ̀ rìn nípa àfáà tó wò ó pé bíi pé kò fi ọkọ ẹ lẹ̀ kó lọ kó fi ẹ ṣe ìyàwó kejì àbí ìyàwó kẹta ó mọ iye tó ti kọ́ lẹ̀ ni so ká lọ ọ̀rọ̀ mọ́lẹ̀ bó ṣe yẹ ká sọ èyí tó bá bọ́kùnrin wí àfáà gbọ́dọ̀ sọ fún wọn pé léyìí bá yín wí èyí tó bá bọ́ obìnrin wí ẹ sọ fún wọn kó bá wọn wí kéńkálukú wa ká túra wa ṣe kí n kálukú wa ká túnra wa ṣe ṣé obìnrin gbọ́dọ̀ mọ tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ kó dẹ̀ mọ tó jẹ́ ojúṣe rẹ̀ lápèjúwe ń sin ọkọ ẹ fẹ́ fẹ́yàwó kejì kí ló kẹ́ pẹ̀lú yẹn ṣó sì kọjá límìtì ni tó bá lóun fẹ́ fẹ́yàwó karùn-ún sí ẹ̀hẹ́n ló tó kẹ́ pé a ọ̀tọ̀ ọlọ́run ni ṣùgbọ́n fẹ́ fẹ́yàwó kejì a tó jọ ẹ kìíní kankan mọ́ra wọn yes obìnrin máa react reaction yẹn dẹ̀ ni kò wọ́rọ̀ bá a lójijì náà ṣùgbọ́n tó bá ti ń kọjá àlà ibẹ̀ lẹ́yìn ó ti wá sọ pé wa ó ti ń kọjá àlà ṣùgbọ́n pé obìnrin ṣe gbọ́n kú mọ́ kú sí wọn gbàtà fẹ́ àwọn kejì ẹ̀ kí wọ́n lè fẹ́ kó ṣe fẹ́ kó wọn fọ́ rẹ lórí yóò ṣe gbọ́n kú gbọ́n kú náà ni ná tí wọ́n ní tí ò bá ṣe kò nọ́mà bẹ́ẹ̀ ni <laughs> náà bó ṣe rí nìyẹn níjọ gbogbo wa ni nísìnyí wọ́n ta òun tajà kan nísìnyí ó wá rí èèyàn kan tó wá gba ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà wá ṣírú ọjà yẹn lòun náà ń tà ó wà láìkí ẹ̀ gan pé mùmíní ni ẹ́ tòótọ́ o mùsùlùmí ni ẹ́ o ṣùgbọ́n yóò kọ́kọ́ dẹ láàmú díẹ̀ reality tó yẹ ká fèsì lélẹ́yìí àfáà kan ṣe wáàsí níbi kan ni wọ́n tún wá gbé èèyàn kó wá ṣe wáàsí wáàsí tó náà ṣe wọ́n ní kó máa ṣe ìjọba ènìyàn kọ́kọ́ ṣe náà ṣùgbọ́n yóò wá pé rẹ̀ padà pé káì wọ́n á kọjá la bẹ́ẹ̀ ló lówó náà ní ti tolówó kan máa ń bẹ pé pé ẹ̀yìn ẹ̀yìn yìnyín tẹ́ bá ń yí olówó mi lẹ́gbẹ̀ẹ́ olówó mi yìí yóò ṣe kìnnìún yóò rọ́bí iṣẹ́ ìdànù ni ìjọba ènìyàn ṣe kí ni akọ́kọ́ wá ná ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ kọ́ṣọ̀nà ara wa ní gbogbo ohun tó bá ń afẹ́tì wa so tó máa ń ṣe gbọ́nkúgbọ́nkú síra wọn èyí ó mọ wọ́n náà ti manage situation yẹn ìyẹn lè mọ ṣé wá sí fún ọmọ fọ̀rọ̀ ọlọ́run bá pè wọ́n padà ṣùgbọ́n ká ẹ̀fẹ́ ti wí pé àníra àwọn nǹkan yẹn díẹ̀díẹ̀ yẹn no à ń béèrè fún impossibility yóò máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ìkọjá àlà ni ò gbọ́dọ̀ sí ń bẹ̀ tó bá ti di pé ìkọjá àlà ń wọ̀ ọ́ then èèyàn ní láti sí ti ẹ̀ dáhùn kéèyàn dẹ̀ kọ ọ̀rọ̀ ọlọ́run ọba fún kéèyàn kọ ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn kà á fún mo rò pé àárín ẹ̀ klẹ́ so káwọn méjì mọ́ mọ́ sálámọ̀ síra wọn kò ń ṣe nǹkan tí ó da wọ́n sálámọ̀ síra wọn ó kíra wọn ṣùgbọ́n yóò túmọ̀ sí pé gbọ́nkúgbọ́nkú kan ò ní ṣẹlẹ̀ ó lè máa wà díẹ̀díẹ̀ ṣùgbọ́n ká bí èèmù aṣọ́ọ̀lì eléyìí ni tí ó da wallahu a'lam. ìdáàbùn la ọ̀kẹ́rẹ̀ lórí agbọ́n yìí náà ní kẹjọ ẹ̀ kàn bá wa tún kàn mọ́ sí i ṣé a bá sọ̀rọ̀ nípa gbọ́nkúgbọ́nkú obìnrin àfẹni tí ò bá jáde nílé tí wọ́n jẹ́ ilé olórogún ni onímọ̀ pé kóyà yìí ní ìkọjá pọ́nkúpọ́nkú gan wọ́n bára wọn lẹ́sẹ̀ ń nara wọn dánwò ṣùgbọ́n at least obìnrin méjì tó wà ní ọkọ kan jọ ń gbélé ìkan gbọ́dọ̀ jù kan lọ àwọn respect díẹ̀díẹ̀ kan lẹ kó mọ kó mọ wá èyí tó wá wà lẹ́yìn òfin àmì òní respect kan fẹ́ fún ẹ méjì ni wá àjọ wá fẹ́ ọkọ ni so débi pé òun yẹn máa sọ ah méjì lèmi àti ẹ kò sí tó jọ ó bá níbí ni òun pé yẹn náà tilẹ̀ lè fún wa ní àdúráìsì lè fún wa ní. so gẹ́gẹ́ nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká kọ́ fi ojú ẹ̀sìn ká fi yanjú ọ̀rọ̀ náà ṣe ní ọ̀rọ̀ ìyálé ìyàwó kò sí tó ń jẹ bẹ́ẹ̀ kò sí tó ń jẹ ìyálé ìyàwó ṣùgbọ́n ká rẹ̀spẹ́tì ẹni tó jù wá lọ lọ́jọ́ orí kéèsì mi là yanjú yẹn kéèsì mi là ń yanjú ṣẹ́ta bá ti ẹ́sàbíṣì ìyálé ìyàwó à ń ẹ̀mpáwà ìyálé yẹn láti fẹ́ mú yẹn gẹ́gẹ́ bí ẹrú obìnrin ò dẹ̀ ní fẹ́ gbarú nǹkan dẹ́ pàtàkì lọ ìmí náà láwọn tó ń tì níta torí pé kọ́lọ́mù bá kó ṣàánú wa ń bí ọ̀rọ̀ obìnrin dé ni ẹ̀rẹ́ lómi ilé tiẹ̀ gan ti dàrú o ṣùgbọ́n tó wá rí ilé tiẹ̀ tó ń tòrò obìnrin mò ń sọ́nsìn o ilé obìnrin kan ti dàrú ó wá rí ilé obìnrin ẹgbẹ́ rẹ̀ kan tó ń tòrò bóyá first wife ó ṣe nǹkan tó gùn díẹ̀ káàtó fún second wife èyí tí ilé tiẹ̀ ti dàrú yẹn yóò wà rọ̀ ah ẹ̀ ń try gan o ọ̀la ẹ̀ ń try ẹ̀ ń try ah mo ti ẹ̀yìn yín gan àwọn kan tẹ́ ń gbà mọ́ra yìí ẹ̀ kìíní kan so bó ṣe ń sọ lórí tiẹ̀ náà wọ́n wú ni lórí wọn wú the next thing tí ó ṣe é kan rí pé yóò misbehave fún sí first wife yẹn ni so bí ó ṣe dá wàhálà alẹ́ sáàrin wọn nìyẹn àwọn tó ti ń gbé peacefully tẹ́lẹ̀ yóò bá lẹni tó ṣe pé kí ni ó da àárín wọn rú látara pé kí ni ẹ̀ try and try and try bẹ́ẹ̀ náà ni ó possible kí ó ṣe pé first wife náà ni ẹ̀kọ́ wa bá ah, ìyàwó tó fẹ́ lé ó bàjẹ́ gan ìyàwó yẹn ó bàjẹ́ gan ó bàjẹ́ gan so orí kìí náà wà máa wú ni pé ẹ̀hẹ́ mo sọ náà pé mo ń gbàgbà mo ń gba nǹkan mọ́ra mo ń gbà wọ́n dẹ̀ ti jọ manage ara wọn tẹ́lẹ̀ náà nìyí tí ò sí wàhálà ṣùgbọ́n tójúbọlé òun lẹni tó ṣe wípé ó da àárín àwọn méjèèjì rú ni wàrà sóhun gangan fún orí ọkọ gbé o ṣùgbọ́n ń wò ó pé bí tòun ṣe rí kí tìtì ẹ náà rí bẹ́ẹ̀ bó lèmi ò ṣe ní rí ọkọ gbé tí wo mọ̀ rí ọkọ gbé ni kájọ da gbogbo ẹ̀rú ni kó náà di single mother torí àwọn ìyàwó wa ẹ ká ṣe làákàyè àwọn míì ń bẹ ìgbádùn tẹ̀ ń bẹ nú ẹ̀ kò dùn mọ́ wọn ó wù wọn kó ṣe pé kọ́rọ̀ títí náà rí bíi títí wọn so eléyìí ti ká ronú ẹ̀ dáadáa at the same time àpò gbọ́dọ̀ mọ píṣe ìyálé ìyàwó tíyàwó kan yóò fi fẹ́ mú ìyàwó kejì bí ẹrú no no no no kò sí yẹn ní Islam ṣùgbọ́n a sọ fún wípé ẹni yìí ju ẹ lọ lọ́jọ́ orí ó ní gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n possibly ó lè ní bí ìyá ṣe dáadáa tẹni tó ju ẹ lọ so kéèsì mi là ń yanjú yẹn kò ń ṣe pé kéèsì ipe ìyálé ìyàwó pé kí á ẹ lọpọn mi ẹ lọdà kìíní ẹnu lọ lọpẹ ẹ obìnrin kan ò ní ráìtì tó jẹ́ yàwó kó sọ fún yàwó kan kó òun ni kó lọ pọn mi òun ni kó lọ da kìíní kan nù òun ni kó lọ ṣe léyìí láì ṣe pọ́kọ ló pa á láṣẹ pé kó ṣe é kò ní ráìtì láti ṣe yẹn àkóòdè gbọ́dọ̀ máa tì wọ́n lọ síbi ike nǹkan tó nọ́mà nìyẹn mo rò pé àárín ẹ̀ clear ṣùgbọ́n ká bọ̀wọ̀ èèyàn tó bá willingly yìí sì kó nípa mo fẹ́ máa ń ṣe nǹkan báyìí mo fẹ́ máa ń ṣe nǹkan báyìí kéèsì ọ̀tọ̀ nìyẹn so ìyẹn jẹ́ sáìdì kan náà ìgbà míì a lè móbìnrin ká kó wọn papọ̀ tó bá wo àwọn obìnrin láti wà papọ̀ ó ti ẹ́ nísìnyí kó sí nǹkan tó burú bẹ́ẹ̀ kálukú ní yàrá títí ẹ̀ ṣùgbọ́n a lè fọ́ọ̀sì wọn láti wà papọ̀ torí pé ìpìlẹ̀ ni pé kálukú gbọ́dọ̀ ní ààyè títí ẹ̀ náà èèyàn kó dídí lé nísìn ó fún eléyìí ní yàrá títí àti tọ́ẹ́lẹ̀tì ẹ̀ ó fẹ́lẹ̀ ní yàrá títí àti tọ́ẹ́lẹ̀tì ẹ̀ eléyìí ní kíchìnì rẹ̀ ó ti ṣe ojúṣe rẹ̀ ṣùgbọ́n pé wọ́n fi wọn gbọ́dọ̀ papọ̀ táwọn bá nífẹ̀ẹ́ àti wà papọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe kíni èèyàn gbọ́dọ̀ kó wọn papọ̀ torí pé téèyàn bá kó wọn papọ̀ fúnra rẹ̀ yẹn náà ó rí àwọn wàhálà púpọ̀ obìnrin máa jowó ara wọn sọ́gbà tó máa tún wá wà papọ̀ yẹn ni òun yẹn á tún ṣe kí ni alágbára sí i ṣùgbọ́n tó bá wù wọ́n àti wà papọ̀ ní alhamdulillah ṣẹgbẹ́ tọ́mátẹ́ mi zùú ẹ̀fún gbà mí èmi kan mo fọ́ọ̀sì yín wọ̀ ẹ̀yin lẹ́lẹ́ wà papọ̀ o àwọn ló tún síta ìpadà ṣùgbọ́n pé ló ẹ gbọ́dọ̀ wà papọ̀ ní ẹni tó fẹ́ káwọn ìyàwó òun kan wà papọ̀ wọ́n jọ mọ sí ẹ tọ́lẹ́tì kan náà jọ sí ẹ kínní kan náà láì kì í ṣe pé eléyìí tẹ́nàǹtì eléyìí náà tẹ́nàǹtì ẹ mọ̀ wọ́n á ṣe rẹ̀spẹ̀tì ara wọn fẹ́ pé tẹ́nàǹtì tẹ́nàǹtì tán jọ ń gbé ayélujáfẹ́ kóbìnrin máa gbélé fèsì à ń fèsì kóhun àti Ngozi ṣukudi nǹkan kan mọ́ra kájọ máa ṣí ẹ̀ tọ́lẹ́tì ó pìfẹ́ rẹ̀ ju pé kóhun àti ìyàwó òun kejì ní káwọn jọ máa gbénu bìkan pé tókè àwọn méjìlá ọjọ́ ń ṣe ẹ̀fẹ́ lẹ́tì rẹ o kò sẹ́nìbọ̀dì tó bá wọn ṣí ẹ̀ rẹ̀ ju ọmọ àwọn àtọkọ àwọn lọ ó sì pìfẹ́ káwọn máa ṣí ẹ̀ pẹ̀lú tẹ́nàntì lọ torí pé àwòfẹ́ nìyí ni ọkọ̀ kan náà lájọ ń dùn ọkọ̀ kan náà lájọ wà lábẹ́ rẹ̀ so yóò wò ó kébò ní ọkọ̀ ṣeṣe gbà tó dọ́dọ̀ rẹ̀ gbà tó pàdé ẹ̀ sórẹ́rìn àbí àbó àbó fúnjú pọ̀ sígbà tó dọ́dọ̀ tó ń gbó ló ṣe ṣe ṣùgbọ́n tó yẹ kó máa jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ yìí kò ní mọ nǹkan tó ń lọ tó jẹ́ pé ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá wù wọ́n tá àgbí ibi ọkọ̀ sọ fún wọn lè gbà àbójá ipá wọn ni wọ́n suggest nǹkan ẹni kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó yẹ ká ṣe ká ṣe ká bẹ̀ sọ bó ṣe yẹ ká sọ àpò gbọ́dọ̀ torí wípé nǹkan kan níṣìṣẹ́ bó bá ṣe kí nǹkan lọ ká pírẹsẹ̀ntì nǹkan yẹn so ní ṣókí obìnrin tí wọ́n jọ jẹ́yàwó lọ́dọ̀ ọkọ ẹni tó jura wọn lọ islam fẹ́ ká rẹ́spẹ̀tì ara wa ṣùgbọ́n kò ń ṣe pé torí wípé mo bá ń lé ẹ̀ẹ́ tọkọ ẹ bá kú nísìnyí àwọn méjèèjì one over eight náà ni wọ́n pin ní ogún rẹ̀ tọkọ bá bímọ nísìnyí ìyàwó ló bímọ ìyálé ò bímọ àwọn ọmọ ìyàwó náà ni ó jogún òun àti ìyálé ní one over eight náà ni wọ́n jọ pín láàrin ara wọn ni nítorí wọ́n fi lè mú ọkọ ní ọmọ islam dá àwọn méjì papọ̀ pé wọ́n jọ pín ogún yẹn ni kò sọ pé kán pín pé ta ló kọ́kọ́ délé ta nìyálé ta nìyàwó islam ò ní kán pín bẹ́ẹ̀ kò dẹ̀ sọ pé ọmọ ìyàwó ó wà kíni ó lò ó wà lówà sí ọmọ ìyálé ó tì wọn bákan náà ni sọ lára àwọn kan tó yẹ kí. I try láti correct nìyẹn Now, mo tún tún repeat ni a bọ̀wọ̀ ẹni tó bá jù wá lọ Islam ló fẹ́ kárí ẹni tó jù wá lọ fín bífà pé ìwọ ló jẹ́ second wife àbí third wife first wife ó lẹ́jọ́ ẹ lọ kò túmọ̀ sí pé kéèyàn máa rí fín ni kéèyàn máa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ṣe yí pé kò yẹ kéèyàn máa sọ sẹ́ni tó yẹ sẹ́ni tó jù yàn lọ so bọ̀tùmọ̀ yẹn ni à á address yẹn ní áńgù mi nọ́ọ̀tì pé òun ni ìyálé mo rò pé àárín rẹ̀ clear wallahu alam. lábẹ́ afwan afwan afwan lábẹ́ ìgbépapọ̀ lábẹ́ ìgbépapọ̀ tíyàn gba ilé tó já sí pé ilé tó jẹ́ flat oníkálukú ní tọ́lẹ̀tì ẹ̀ oníkálukú ní yàrá tẹ̀ oníkálukú ní kìtìn tẹ̀ ṣùgbọ́n nù flat kan na tí wọ́n bá gba odidi flat flat yẹn dẹ̀ ní ìyàwó kọ̀ọ̀kan ní yàrá títí ẹ̀ níta jẹ́ fún yàrá ká fún ní kíni ká fún ní tọ́ẹ̀lẹ̀tì ẹ̀ ní kíchìn ẹ̀ níta jẹ́ nìyẹn so flat yẹn ó yara yàrá ó kíchìn yàrá tọ́ẹ̀lẹ̀tì kíchìn mi náà tún wà ṣàlìgbéyàwó méjì síbẹ̀ kò sí tó burú mbẹ̀ ìyẹn ti pé báyìí so pálọ̀ ó jẹ́ fún general so eléyìí sì fẹ́ dáná yóò dáná tiẹ̀ lọ́tọ̀ oníbi tí ó ti wẹ̀ so yẹn ti pé báyìí so pálọ̀ ṣe kí ni yóò jẹ́ general ni so eléyìí ni kò sí problem yẹn ṣùgbọ́n n tó dáa jù lọ òun ni kí tá máa tún wà lọ́tọ̀ọ̀tọ̀ mi sọ pé ọ̀ràn yẹn o bọ́yìn tó dáa jù yẹn lọ òun ni tá máa ṣe kí ni tá tún wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé ìwé ìtọ́ fi ọ̀tọ̀ fi wà lọ́tọ̀ọ̀tọ̀ yẹn ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún ọkọ náà kókà máa jìnnà jù torí àtìmójútó àwọn ọmọ náà ṣùgbọ́n báyìí pé ó ní tọ́lẹ̀tì ó ní kíchìn títí ẹ̀ ó ti ṣe tó ojúṣe rẹ̀ however tí ó bá wò pé òun bá wọn sọ̀rọ̀ ike kan jọ manage eléyìí wọ́n dẹ̀ gbà á lọ́wọ́ rẹ̀ bá láìsí tàbí kan jọ manage yìí tí wọ́n jọ ṣí ẹ̀ tọ́lẹ̀tì àti kitchen báyìí láwọn gbà so ó fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ ni mo rò pé àárín ẹ̀klẹ́ obìnrin lè decide láti fi ẹ̀tọ́ ẹ̀ lẹ̀ bọ́kùnrin náà lè decide láti ṣe kíni láti fi ẹ̀tọ́ rẹ̀ lẹ̀ nísìnyí ọkùnrin kan ó ṣiṣẹ́ láyé Àbújá ó dẹ̀ níyàwó ní Èkó ó dẹ̀ kó máa sun ọjọ́ kan bí irun ọjọ́ kan náà ní orun ọjọ́ kan náà ní Àbújá ó lè fẹ́ ṣe sọ́dún tó kàn bẹ́ẹ̀ yóò bá yàwó sọ̀rọ̀ ìwọ náà máa bíṣẹ́ mi ṣe rí mi ilé máa lọ Àbújá lónìí Èkó lónìí Àbújá lọ́la Èkó ní kíní kan kò lè pọ̀ sí gbogbo olóṣèlú ká ṣe é ní tí mo wíṣì ní pé ká ṣe báyìí ká ṣe báyìí yóò tẹ́bù ẹ̀ síwájú ẹ̀ bẹ́ẹ̀ kó kù sọ́wọ́ obìnrin ẹ kó decide ìpè kò sí problem màá gba àwọn iye ọjọ́ tí ẹ bá wò pé ráyè ni a irọ́ omi ìgbà o kò sí tó jọ nǹkan kan mọ́ra ṣé ká mú márẹ́jì wá sópin wọ́n lè sọ fún bẹ́ẹ̀ tó wá wò kó ké mi máìndì kí a mú márẹ́jì wá sópin torí pé mi ì lè compromise ẹ̀tọ́ mi so kò sí problem kan mú márẹ́jì wá sópin bí Islam ṣe rí nìyẹn so ìsìlẹ̀ àkóso pé kọkùnrin ẹ̀ ò pé situation tí mo wà ń sìn ní ìdẹ̀lẹ̀ compromise yìí situation tèmi òun náà lóun ò lè compromise pé kí òun má fún un ní ẹ̀tọ́ òun ni so òun náà ni àní blame ẹ̀ bá a ṣe ní blame ọkùnrin náà so wọ́n lè mú marriage yẹn wá sópin kí n kálukú máa lọ pẹ̀lú rọrùn ṣùgbọ́n tóbi yẹn wá òfin no problem mo gbà láti compromise kí ni tèmi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. aṣọ fún alẹ́ kan ní ìyàwó Aisha radiyallahu anha Sauda ó fún ní ọjọ́ títí ẹ̀ ọmọbìnrin yẹn wò ó wípé asìnkíní ni ó lè máa lọ dáadáa mọ́ nítorí ẹ̀kọ́ fún anábì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ànúṣọ̀lá àṣọlám òun ò lè fún mọ́ ó dẹ̀ sì wù kó máa jẹ́ lára àwọn so kó mú ìtànàbì máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fóun tó jẹ́ kan tó júrìṣì ànámísọ̀ lásán gbà tóun ò lè kọ́mpẹ́sẹ̀tì nǹkan yẹn kóun reciprocate yẹ kóun fi fún ẹni yìí ànámísọ̀ lásán mo dẹ̀ sọ pé kèé mọ́ wọrí ànábì gbà lọ́wọ́ rẹ̀ ni torí pé ó wù òun láti ṣe nǹkan yẹn sọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká understand yẹ owó fi ń tẹnu mọ́ tó lè tó lè sọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ àwọn marital issues tá a ní òní pé mọ ojúṣe rẹ̀ ma ẹ̀tọ́ rẹ tó bá ti ẹ̀tọ́ rẹ o ní máa béèrè ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó máa rò pé kí ni ẹ̀tọ́ ẹ ló ń béèrè ní tí ó fi ṣojúṣe ọkọ o ní máa làábọ̀ lọ́rùn pé kó ṣe tí relationship ni ó fi wá fọ́ ní tí ó fi ṣojúṣe ìyàwó rẹ o ní máa sọ fún pé kó ṣe tí ò bá ṣe kí nǹkan wá dàrú kí kálukú mẹ̀tọ́ ẹ kó dẹ̀ mójúṣe rẹ̀ ibi tá a bá ti fẹ́ jọ compromise fúnra wa à á mọ̀ pé lèyí compromise ni ó ń wáyé ní sòkòjẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam. nítorí àtò àtò ètè wọlé and question wà nígbà tí ó pọ̀. ìkan tó pàtàkì púpọ̀ tó yẹ kí àwọn ìjókòó kó wà fún bákan náà ọ̀rọ̀ bó la ṣe ń kó obìnrin lẹ̀ àbóbìnrin tó fẹ́ kúrò ní ọkọ bó ló ṣe kó ṣe é àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn yanjú ẹ̀ dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni a máa ń sá fún à ń discuss ẹ̀ àrẹ̀ ń ṣe lọ́nà tó wrong débi pé ẹ̀rẹ̀ lómi àfáà ni ọ̀nà tó fi gbà lé obìnrin kúrò lé ọ̀nà tí ọlọ́run bó fi jẹ́ ń yà ni sọlọ́ fi jẹ́ pé ó pàtàkì kí a mọ̀rú àwọn nǹkan báyìí ah, àwọn afá àwọn àṣìṣe lórí bírò àwọn ìjókòó báyìí ló ṣe tún máa wáyé sí tó pọ́ mọ́nù òun ni pé ìyálé ni máa ju ìyàwó lọ ó lè jẹ́ bí ẹgbẹ́ àbúrò rẹ̀ kóra ẹ̀mí ó lè jẹ́ bí ẹgbẹ́ ọmọ rẹ̀ ṣùgbọ́n àwọn situation míì ń tó ṣe pé ìyàwó ó máa ju ìyálé lọ bó o la ṣe fẹ́ ṣe ẹjẹ́ àti nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan káàdì mú kò sí tó ń jẹ́ ìyálé ìyàwó nínú ẹ̀sìn Islam ìyàwó ni àwọn méjèèjì ìyálé ni àwọn méjèèjì torí gbogbo náà nàjọ dé sí ilé so tábà ti gẹ́ẹ̀tì yẹn ó ṣe kí ni ó simple Aisha radiyallahu anha ẹgbẹ́ ọmọ ló jẹ́ fún Ummu Salama umu Salama ànábì fẹ́ lẹ́yìn ìgbà tí ó fẹ́ Aisha ni ta ló máa rẹ̀spẹ̀tì ara wọn nínú àṣà yorùbá ta ni ìyálé ta ni ìyàwó aisha ni ìyálé so aisha ní ti yóò wá lo musalama gẹ́gẹ́ bí ìgbà tó ṣe pé kí ni èèyàn ń lo ìyàwó tuntun ó fún yorùbá gan orí ṣe yorùbá gan orí ṣe níbi tí ọmọ téèyàn jù lọ tó ti jẹ́ pé èèyàn bá ń lé ni wọn ní rẹ́ ẹ lọ wo mọ́sì ibi tí ó ti ń ṣẹlẹ̀ yìí ìyàwó yẹn dàtí sí tó dàgbà là ń sọ sí o pẹ̀lú ìyálé yẹn tó kéré wọ́n ní ṣe kíni wọ́n ní rẹ́ torí pé ìyàwó máa wo ipe à èmi àti oníṣègbè náà condition ló dé kí kí crayfish bẹ́ẹ̀lì à ń ṣẹgbẹ́ ẹ máa wò tí o bá ń ṣe pé condition irú ọmọ kékeré yà máa gún mi gàràgàrà so wọ́n fẹ́ máa lo age then ọmọ kékeré ó fẹ́ máa lo pé kí ni ó bá mi nu léyìn <laughs> so torí ẹ̀ ó simple kò sí tó ń jẹ́ ìyálé ìyàwó nínú Islam àwọn méjèèjì ìyàwó ni wọ́n equal rights ni wọ́n jọ ní ṣùgbọ́n òkè Islam náà sọ wípé kí ọmọdé kó respect ẹni tí ó jù lọ kágbà náà ẹjọ́ ṣe kí ni kó pọ́n ọmọ kékeré kó pọ́n lé ìtàn méjì fi bára wọn lò nìyẹn tí àgbà bá ń hùwà àìlójútì sí ọmọ kékeré kó náà mọ ẹ̀spẹ́tì kínní àrífín ní ọ̀dọ̀ ọmọ kékeré ẹ̀ ni so bó ṣe rí nìyẹn so regardless of pé bóyá wọ́n jẹ́ ìyàwó wọn jẹ́ ìyàwó nísìnyí mo rí èèyàn kan tó jù mí lọ lọ́jọ́ orí ìsìn ọdún méjì ló ọdún mẹ́ta mẹ́rin ni èmi náà respect yẹn káwo lápẹjúwe sí ẹlòmí ìtànbárí wa láàpá ẹlòmí ju wa lọ fífí bọ̀tù wọ́n ń bọ̀wọ̀ wa nítorí pé kí ni ajá àfa ìwọ tó já àfa náà mọ́wàá wúwa òmùgọ̀ ẹni tó ju ẹ lọ fífí kó máa bá a sọ̀rọ̀ nígbà tó ṣe pé kí ni torí kó ti gbẹ́ láàfáà tó rẹ̀spẹ̀tì ẹni kó máa bá a sọ́gbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ àbáwọn ọmọ inú ẹ sọ̀rọ̀ ní respect wa reciprocal ìkẹ́kẹ́ lòun ń wò ló fi fún ẹ ní respect ìwọ náà gbọ́dọ̀ wo nǹkan tí wàá fi fún un ní kí ni respect bó ṣe yẹ kó rí nìyẹn ṣùgbọ́n torí pé ọjà àpáàjù kan sọ̀rọ̀ sí gbogbo wọn dà ẹ ìwọ wá mẹ́wọ́n ẹ dùkọ́ bá mú kínní wá ẹ̀ka ẹ̀ka mọ́ bẹ́ẹ̀ lẹ́ni yẹn ni ẹni tó ju ẹ lọ ni ṣètò ọ̀nà ìfisọ́n náà lọ́kàn pé à tí ò bá kí n ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ni <laughs> kọ́lọ́n kó ṣàánú wa so bó ṣe jẹ́ ni ọlọ́wà lọ ní ẹ bá ń kúnlẹ̀ ká tó lọ kírun tó yọ lọ èmi wo àìkan pé kẹtún fi bá wò àwọn atájọ́ ọkùnrin normally táà kì í sọkọ táà kì í fìyàwó bí mo ṣe kéré níwájú yìí láti ẹ pé mo ṣe jẹ́ kéré ẹ tún pẹ́ wọn alẹ́ pé ẹ ní pé ẹni ẹ ní orúkọ àṣẹ ẹ tún lo ẹ fún ẹ tún fún respect tòun ti pé ó ṣe kí ni òun náà kéré òun náà orí èò gbọdọ̀ yìí kó wá lóun fẹ́ sọ̀rọ̀ ságbàlagbà yẹn anyhow bọ àgbàlagbà míì tó bá wá fẹ́ àtọ́júgbò kéré tó ṣe ọmọdé ẹ̀ bá kọ ọmọ ẹbí ẹ̀ náà lè ju àárín fíìsì tó àgbà mi ò jẹ́ lábẹ́ yín náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn lè jọ wò yẹn náà fókè ká balance ẹ̀ ká gbà rẹ̀ pé àwọn méjèèjì jọ kó má bàa mọ́ sí i wà láti ṣẹ́dá sí ìṣọ́dá gbọmọ òfin à èmi là gbà tọmọdé là gbà mi ò lè pẹ́ lé tó máa dá wàhálà lẹ̀. etí kò ń sọ látẹ̀kọ́ náà ní ti ẹ yìí àwọn méjèèjì wọn á jọ respect ara wọn that is Agba. yóò ṣe kíni <laughs> yóò pọ́n ọmọ kékeré yóò fà á mọ́ra ọmọ kékeré ló bọ̀wọ̀ àgbà títà ń sọ náà nìyẹn. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا